أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته وبعد سبي قمنا لكم جيوان سيء لا أعوي بأولو عباوة جيوان سيء ojú ọjà sí oríire àti ìdùnnú fún ẹnì kọ̀ọ̀kan wa. ọmọdé àná ló ń bọ̀ yìí àbí ọlọ́run gbogbo ohun tó yẹ ẹ̀yàn máa fi ń ṣe ààwẹ̀ tí ó fi dáa tọ́lọ́mọba ó sì fi gbà á ọlọ́run wọ́n ṣẹlẹ̀ àwọn àgbègbè rẹ̀ fún wa. a ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run bàbá mi kan àtúnjẹ́ rí pé anáyọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá anáyọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wa tí yóò fi di ọjọ́ ọ̀ ìgbéǹde àlùkìyàmà ìkọ́tàlìmán ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ lánàá láti inú tíráàmì ìhánẹ́tù mustafid ìṣẹ́rìhì kìtàbí tawhid. a ń ṣàlàyé nípa àwọn májẹ̀mú méjì ti ń bẹ fún ìjọsìn ibi jẹ́ pé ẹnikẹ́ni tí méjèèjì bá ń bẹ lára rẹ̀ máa ń lápapọ̀ àwọn tí wọ́n ń ṣe ìjọsìn tó dáa fún àlá nìyẹn àwọn tọ́lọ̀ bá ó san lẹ́sàn olóore lórí ìjọsìn wọn nìyẹn tẹwárí èyíkéyìí nínú méjèèjì tó wá fi lè pa sóko tí ò bá sí nínú ìjọsìn wa ìjọsìn tí ò dáa lọ́dọ̀ ọlọ́run aláwọ̀ ní gbà á. a méjèèjì fún wa wípé alákọ̀ọ́kọ́ òun náà ni gbogbo ntabafẹ́ ṣe pátá tí ó mọ̀ jẹ́ ìjọsìn náà ẹ̀sìn wa àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ pé torí ọlọ́run nìkan làbí ń ṣe bí awúdágbé wọn sọ wọn á ní dúà Allah torí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìjọ tìyẹn gbọ́dọ̀ jẹ́ ní tí ànábì náà ṣe sallallahu alayhi wa sallam àti bó ti ṣe ṣe tó bá jẹ́ báwọn yóò bá ti ṣe kò ní jẹ́ ìjọsìn nǹkan míì ní kẹ́ ya máa pè yẹn ìyẹn ni pé ẹ má retí ẹ̀san lọ́sọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ nígbà tí ànábì ọba ti ṣe sallallahu alaihi wa sallam tẹ́ ẹ bá retí ẹ̀san lọ ànábì ní ọlọ́run ní gbà sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà wá ní tí ànábì bá ṣe níjọsìn bó bá ṣe ṣe yẹn òun náà lèmi àti yín ṣe gbọ́dọ̀ mọ̀ sí táwa bá tún ti lọ gbé sí wa gbàgbọ́ mí ní tá à ń sọ ni pé àkọsí ànábì lórí kínní sallallahu alaihi wasallam. torí pé wọ́n ní ẹni tá a bá ń tẹ̀lé òun náà láàmú lè kí ni láàmú ọkọ̀ṣe rẹ̀. nígbà tó bá wá sọ pé ọmọlẹ́yìn ànábì ló jẹ́ sallallahu alaihi wa sallam wọ́n wá ní tánàbí bá fẹ́ mú mi ọwọ́